الله الذي لا إله إلا هو المهدي المهدي الولي المبدي المحيي المميت الحي القيوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وهو خاتم الأنبياء وأفضلهم وعلى أهله وأصحابه أجمعين آمين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé àdìjọ kó ojúmọ́ mọ́ o àbáríkà júmọ́ àtòní àlá àjẹká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àfihàn lè fi fìdí lórí one zero oh one point one power tfm lókè òbí nílùú Ògbómọ̀ṣọ́ mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọrọjì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹṣánú ajé lọgbọmọṣọ ọládùnní bello ló kọ mi mo kí í káàbọ̀ sórí ètò sheikh ìbéèrè tí màá fi máa ṣíde ó náà ní pé oníbèrèbèrè ìyẹn abdulaziz láti èkó wọ́n ní àwọn àwọn fẹ́ ṣe nìkan bẹ́ẹ̀ làwọn sì ti rẹ́ni táwọn fẹ́ fẹ́ àwọn sì ti lọ sí ilé àwọn onítọ̀hún láti lọ yọjú wọ́n ti fọwọ́ sí ìyá àti bàbá ti yọ́nú sí i kódà wọ́n ní àwọn ti fi fún un gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n wọ́n láwọn ò tí ì faramọ́ kó jẹ́ pé ìyàwó á máa lọ sí ọ̀dọ̀ ọkọ láti máa gbé ní ọ̀dọ̀ ìbáyìí torí pé àwọn fẹ́ kó parí ilé ẹ̀kọ́ rẹ̀ tí ó kù sáátà kù sáátà tí ó parí òun àwọn wẹ́ à irú ìfi ọmọ fúnni wo ni eléyìí kódà àwọn tó máa ń sọ fún ọmọ wọn lóbìnrin pé tó bá béèrè nǹkan wọn ni à ṣé bó ti lọ́kọ lọ béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ọwọ́ anìtọ̀ odò wo ni kó wọn dọ̀n láti lórí eléyìí bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum warahmatulahi wabarakatu. wa aleykum salaam wa rahmatulahi wabarakatu. òfin ọlọ́run dá lórí pín ní ìgbà tí bàbá ọmọ tó bá ti fi ọmọ rẹ̀ tó fi fún ọkọ pọ̀ ń fi fún kọ́ máa jẹ́ ìyàwó fún tọkọ náà sì tẹ́wọ́ gbà tó lóun gbà níyàwó tẹ́lẹ̀rí méjì jẹ́rìí sí pẹ̀lú sọ̀dáàkì tí ọkọ san obìnrin ti di ìyàwó fún ọkùnrin yẹn tá a bá sì sọ wípé àfihàn síwájú láti máa ṣe lè máàmù fúnni nínú sọ̀lẹ́à àjò fati alẹ̀ fún ni kò rí ti sọ pé fi kí ni tọ́mọ yẹn tí wọ́n fẹ́ máa ṣe nílé yín kí ni tó máa pé wọ́n máa yọ ríra wọn ni obìnrin òní tí kò lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ sàǹsàn eléyìí takò ń o nítorí pé fọkọ rẹ̀ wọn ti Islam fara bẹ́ẹ̀ eléyìí jẹ́ àṣà táwọn èèyàn gúnlẹ̀ ní ìgbà tí ọ̀rọ̀ ilé ayé tó mumú láyà wọn hmm. ni pé ọmọ parí sùkúù náà ṣáájú kó tó di pé yóò kó lọ bọ́kọ rẹ̀ hmm. ó tẹ akómọ lọ sí sùkúù ó sì dá kọ́kọ́ mọ̀ ó náà mọ̀ ní táyé ń wí hmm. ṣùgbọ́n náà nìkan lọ́mọ ẹni tí ó parí rẹ̀ tá a rí tá a bá pé dandan àfi kọ́ ọmọ parí sùkúù sáà tún ní pé dandan ó dìgbà tó ọmọ bá tó parí sáfíìsì nígbà tó ní pé dandan olùgbà tó bá tó rí sẹ́bí síbẹ̀ hmm. náà ni bàbá àyà rẹ̀ náà ṣe fún bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ náà fi fẹ́ bàbá àyà rẹ̀. la ilaha illallah. ẹlẹ́yìn ìjà lọ́sùn. naam jazakumullahu khairan. nọ́mbà tí ẹ máa pè wá sí rèé o zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwọn tó ń bẹ lágbègbè ìjákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí nọ́mbà tẹ́yìn mọ́ pèsè rẹ̀ o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà lẹ́lẹ́ máa wò wá lórí ìkànnì ojúwe wòmí wọ facebook ẹ fi ọ̀làdùnní bello ẹ fi wá ẹ sì rí èmi àti sheikh bí a ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ yìí. ó kọ́ mi lè fáwọn láti rí ìwà àdúgbò burkina faso. láti burkina faso kí ni ìbéèrè yìí. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ dókítà nípa marriage eh, ceremony tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń gbé uniform wọ́n máa ń gbé dáhùn àwọn aṣọ táwọn máa wẹ̀ tó ti tẹ̀ láìsí láì nàbí tó ti rere. àwọn àwọn tó máa ń ṣe bíi afarajológun àbí. bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbìyànjú ní kí wọ́n ṣe nìkan tí wọ́n fẹ́ ṣe nìkan. nìkan ni jẹ̀ wọ́n aṣọ tó máa ń gbé ní ẹ̀. ok. aṣọ tó àwọn ọmọ bóyá bí abẹ́ tẹ́ǹtì kékeré kan tá máa ta fún ìyàwó àtọkọ. náà wọn náà sọ tí ìyàwó tí wọn máa ń wọ tí wọn bá fẹ́ sẹ́ni kan. àwọn jàmá máa ń gbé. sáǹkó. wọ́n jọ dárò aṣọ kan náà alhamdulilayi alhamdulilayi tọ tọ. ọkọ lábẹ́ lábẹ́ ọ̀dà kò burú iná ló lè bọ́ sí lábẹ́ òfin ọlọ́run hmm. ní kíkájọ kánkó aṣọ nítorí àjọyọ̀ bóyá àwọn ìdílé ọkọ bóyá àwọn ìdílé ìyàwó àbá àwọn ọlọ́rẹ̀ dé ìṣẹ́jọ pawápọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyàn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ipa àjọ kánkò ó pin ìgbà tí ọba ti ní àwọn èèyàn lára láti múra bí ọmọ skul kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ẹ lọ́wọ́ ìyá ó já plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. bí ẹ bá ṣe ń wò wá lójú ìkànnì wíwọ facebook ẹ tún máa ṣí ààrẹ káàkiri kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà kó tún máa láǹfààní àti jẹ àǹfààní ẹ lọ. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ́ yín. orúkọ mi ni ibrahim sali haruna from motoro Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o táwọn fẹ́ fi dọ̀tú léèrè pé kéèyàn bá fẹ́ ṣe sọ́lá mhm. àwọn kan máa ń pèrún lẹ̀ wọ́n bá pé nìsín bóyá àrùn áṣì wọlé ní mhm. four twenty nìsín mhm. ìpínlẹ̀ ní four o'clock ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ àti pé tá a bá pèrún gan ẹ̀ṣẹ̀ wà ń bẹ sà. alhamdulilayi ká pèpè fún gbogbo sọláàtì nígbà tásìkò rẹ̀ bá wọlé ìlànà nabi muhammad sallallahu alayhi wa eléyìí tó sì jẹ́ yàrá ojúṣe wa tá a gbọ́dọ̀ mójútó hmm. aburú sì ń bẹ nínú kílò kan wà kọjá pé wọn ní máa pèpè fún sọlẹt hmm. nítorí tí ìlú kan bá fi lè jẹ páwọn ará abẹ ẹnu wọn kò lórí páwọn ní máa pèpè fún sọlẹt nígbà tásìkò sọlẹt bá wọlé nítorí dájú ni pé wọn máa fi léyìn ṣàpèjúwe pé kò sí mùsùlùmí kankan bẹ. láyé john nígbà tí àwọn jagunjagun ẹ̀sìn islam bẹ́ẹ̀ náà ni wọ́n sì máa bẹ títí tíjọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn tábà fẹ́ jà lùkàn lógun lábẹ́ òfin ọlọ́run hmm. tá a bá gbọ́ pé wọ́n pèpè fún sọ́lá ti ń bẹ̀ á wà wọ ogun ró pípa àwọn mùsùlùmí ń bẹ́ ń bì hmm. àmọ́ tá a bá ti gbọ́ pé wọ́n pèpè fún sọ́lá ti ń bẹ̀ á pa àwọn ẹni tí ì ṣe mùsùlùmí ló wà ń bì àwọn ẹni tá a fẹ́ jà lógun náà ló wà ń bì hmm. torí ẹ̀ ìlú ọ̀gbọ́dọ̀ wà kọjá pa fún sọ́láàtì. Hmm. àǹfààní ńlá tún bẹ nínú pèpè fún sọ́láàtì pé ọlọ́run máa bá wa tara rẹ̀ yóò máa fi lé àṣetán ní jìnnà. Hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tó máa ń pèpè fún sọ́láàtì àṣetán ni máa ń sá hmm. yóò máa sá kíjokíjo yóò máa sá kójókójó kò ní lè dúró tòsí yóò máa wá hu yóò máa pariwo nítorí kún ọmọ bàa láǹfààní àti gbọ́ntẹ́ni tí ń pèpè ń wí gbọ́ òun náà tún jẹ́rìí gbé ẹni tí ń pèpè fún sọlá tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù. Hmm. àṣetán ni ó sì sí fún kẹ́nìkan lè bá a sórí rẹ̀ ọ wà fún ẹni tó sórí ibò lè bá a sórí ibò ni. ọ̀hún hmm. ní fẹ́ gbọ́ torí tó bá ti gbọ́ ó ti di túláàsì lórí rẹ̀ pé kó jẹ́rìí gbé onítàn hmm. tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù. náà lẹ́sẹ̀ furasí ládùúgbò yìí pé tó máa ń pèpè fún sọlá tá à ń sì ń pè dáadáa ẹ rí i pé gbogbo ajá tó wà ládùúgbò ní gbádùn mọ́. ìdí ni pé àwọn ajá ń rí ṣẹ̀tàn bí ṣètọ́ni bá ti tí wọ́n ń sá lọ ti bẹ̀rù ti bẹ̀rù yóò máa dẹ́rù bà wọ́n náà hmm. yóò wá mú káwọn máa gbó ẹ̀rí pé àwọn àjọ àwọn yìí sábà fara balẹ̀ ó dìgbà wọn bá tó pèpè fún sọ̀lá ti kàn hmm. wàyí o a gbọ́dọ̀ pèpè fún sọ̀lá ti kàn kásìkò rẹ̀ tó wọlé nítorí pé àpéélẹ̀ hmm. ó bí ká ṣe sọ̀lá ti náà láṣẹ ilẹ̀ gbogbo sọ̀lá ti dábàá ṣiṣẹ́ láṣẹ ilẹ̀ agbára gbóná lásán ni àti ìtẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run sọ wípé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ ẹ gbọ́dọ̀ pé lápè ilẹ̀ àmì pásìkò ti wọlé ìnìpèpè tá à ń pèpè tó bá jẹ́ pé sọ̀láàtì ń wọlé lápèjúwe láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún ẹ gbọ́dọ̀ pé ilẹ̀ láago mẹ́rin aago mẹ́rin ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún gangan gangan lẹ́pẹ̀ ẹ wọ́n á tún fi bí ìṣẹ́jú mẹ́wàá lẹ̀ fáwọn èèyàn láti jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ yín mọ́ṣáláṣí láti wá ṣe sọ́lá. Hmm. eléyìí tó túmọ̀ sí pé aago mẹ́rin àbọ̀ ti fẹ́ lu kótó dípò ẹ̀sìn kọ́ọ̀mà. torí ẹ̀ arọ̀ wa ike ká mójútó ti sòfin ọlọ́run hmm. káyé tẹ̀lé fẹ́ẹ́nu á hmm. pè láago mẹ́rin àsìkò sì ti wọlé ẹni bá ṣe bẹ́ẹ̀ kò ní ládà kankan o ẹnikẹ́ni tó bá sì gbọ́ tí wọ́n ń pèpè fún sọ́lá ti bẹ́ẹ̀ kásìkò rẹ̀ ó tó pé ẹ gbọ́dọ̀ dáhùn. Hmm. torí kò fi ọ̀nà ni pé idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul. Hmm. tẹ́ ẹ bá gbọ́ tán pèpè fún sọ́lá irú tó lù pèpè ń wí ni kẹ́yìn náà máa wí. Hmm. ìyẹn tó bá yẹ pásíkò ní bá ń pèpè sí. àmọ́ tá a máa pè lápè ilẹ̀ ẹ má dàrú nítorí pé ń kọ́ bí wọ́n ń pèpè ni kò tí ì pè. <laughs> naam jazakumullahu khairan hello ìyá ó ti já hello aleykum salaam wa rahmatulah ọkọ o ẹ ṣe màmá. ọjà sọpọ rẹ orúkọ mi tẹ̀lé pàṣẹ abdulsalam látọ̀kẹ́ wọlé òmìnira sọ. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá wa ni pé orígun wo ni èèyàn lè dé lẹ́yìn ó fi sọ fún yẹn pé mo fọ́ lọ́lọ́ lọ́wọ́. Ah. ṣé tí ẹ bá jọ ń fa ọ̀rọ̀ kan láàrin ara yín àbí tọ̀ ọ̀dà. tó alhamdulilayi eh, tí a bá jọ ń fa nǹkan pẹ̀lẹ́ nìkan báyẹn tọ̀ wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ láti jùlẹ̀ báyà ní nǹkan kan gbà lọ́dọ̀ rẹ̀ ó lóun ti gbẹ́sẹ̀ lé hmm. ó ní gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe kò ṣe gbogbo ń tọ́ ọba fẹ́ dàkọ̀dà bó fòtọ́ dẹ́ ìwọ̀n ní fún ọ. ẹ̀yin sì ti mọ̀ pé bẹ́ẹ̀ bá bẹ̀yàn sí náà kò ní gbà hmm. bẹ́ẹ̀ bá ní ẹ fẹ́ fi tàwọn agbófinró tẹ́ fẹ́ fi kún kò ní yanjú síbi kan torí pé ó jù yín lọ lè fọwọ́ lágbá yín síbi tó bá fẹ́ hmm. so ẹ sọ pé fàṣíkòtò ọlọ́ni ẹ sọ pé filẹ̀ fọlọ́ nítorí pé ẹni tó lè mú ni kò lè mọ́ lọ. tó la ilaha illallah la. hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. Wa aleykum salaam àdúgbò láti lò wà àdúgbò. láti lò ìbéèrè yín. burkina faso. ìbéèrè yín o. ẹni mo fẹ́ béèrè lọ́dọ̀ àwọn ṣe kè nípa mo fẹ́ béèrè lọ́dọ̀ àwọn olùkọ́ nípa àwọn aṣọ ìnáwó tá a máa rà aṣọ ìnáwó tí a

à ń bẹ lọ́nkọ́ má sì ń tó burú ń bẹ̀. Hmm. àmọ́ tó bá jẹ́ pé wọ́n làbọ̀ yàn lọ́rùn hmm. wọ́n sì ní dandan dandan àfikọ́ wọ hmm. ẹni tí ọba ti wọ sọ ní débẹ̀ ńjọ́ náà àti pé ẹni tí ọba ti ra san àmì kíkọ fẹ́ràn wa ni. àwọn akọ́pọ̀lọpọ̀ nínú wa eré ń tà jẹ́ lansa so ọ̀pọ̀lọpọ̀ ní tí ọ̀jẹ̀ ẹlòmíín gbébi àwọn á ní dandan dandan kó tún lọ́ọ́ ra sọ kan so eléyìí tí ọba ti sípa làbọ̀ rẹ ni lọ́rùn nínú rẹ̀ tí ó sì jẹ́ aṣọ tí Islam ṣe wíwọ́rú rẹ̀ léèwọ̀ bóyá fọkùnrin àbí fóbìnrin sáńbẹ́ lóun kọjá pé kò burú ẹlẹ́yìn kò sí nǹkan tó burú ń bẹ̀ láti òfin ọlọ́. ẹ má gbàgbé pé ẹni máa darapọ̀ wá ní ìkànnì ojúwe omi wọ Facebook bí ẹ bá sì ṣe ń wò wá ẹ tún gbìyànjú láti máa share rẹ̀ kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà kàn lè máa jẹ àǹfààní ẹ̀. hello. màmá nìkan. aleykum salaam wa rahmatulah ó kọ yín o. ajé àgbọmọdé wúlẹ̀ látàdó ògbómọ̀ṣọ́ kí ni ìbéèrè yín. ẹ dákun ọkọ àti àwọn táwọn òbí ti fọwọ́ tó ti gbọ́ kó sí ní nàìjíríà mhm. wọ́n wá fẹ́ so ìdí ṣé ó lẹ́tọ̀ọ́ láti so ìdí àti pé ta ló lẹ́tọ̀ọ́ láti so ìdí yẹn fún bàbá ọkọ wà ní àbúrò ọkọ wà ẹ̀gbọ́n ọkọ wà ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí nàìjíríà. alhamdulilayi tí ọkùnrin tó fẹ́ ṣèyàwó tí ọba ṣe ń tòsí ṣùgbọ́n tó ṣe pé bàbá ìyàwó tó fẹ́ fi ọkùnrin yẹn tó fẹ́ fi ìyàwó fún un bá wà ń tòsí. Hmm ọkùnrin tí ó fẹ́ fẹ́yàwó yẹn yóò yan aṣojú tí ó bá gbàyàwó hmm. so yóò yan aṣojú kan lẹ́ni tí ó bá hmm. bóyá òbí tiẹ̀ ni àbí ẹnìkan tó já lábàáṣe rẹ̀ ó sì lè jẹ́ ìbátan rẹ̀ pé aṣojú òun ni tí ó bọ̀ ń gbàyàwó hmm. yóò gba ìyàwó òun fóun kì í ṣe pé yóò gbà fúnra rẹ̀ torí ẹ̀ bí wọ́n ti ṣe pé èdè òun náà ni pé bàbá ìyàwó sọ pé òun fi ọmọ òun yìí òun fi fún lágbájá tí ò sí ń bẹ̀ òun ní ìyàwó aṣojú tóun aṣojú ọkọ ìyàwó yóò sọ pé òun gba obìnrin yìí níyàwó fún lágbájá tó ń ṣojú fún. so àwọn ẹlẹ́rìí náà sì jẹ́rìí síbẹ̀ hmm. ó di ìyàwó rẹ̀ nù. Hmm. lẹ́yìn rẹ̀ wọ́n ṣètò bí ìyàwó sì lọ bọ́kọ rẹ̀ àbí kí ìyàwó sì máa dóńlé títí tọ́kọ fi wá bá. Hmm wọ́n sì san sọ̀dáàpè aṣojú náà lè bá a san gbogbo eléyìí tẹ́lẹ̀rí bá ti jẹ́rìí sí igi ti sọnù. Hmm. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ yín bí ẹ ti ń pè. ẹ ká ọ̀sán. ó kọ́ yín o. abdulmanin badmus láti lè fi ṣí. tọ́ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni nípa àwọn tí wọ́n ti jẹ́ aláìsí yẹn tọ́mọ lọ ń kó láti ilé ilẹ̀ faransé tí wọ́n mọ̀ kó wá nù mí lọ́mọ náà iṣẹ́ yẹn a mọ̀ pé gbogbo a mọ̀ pé iṣẹ́ fàyàwọ́ ni nínú islam ojú òní islam fúró. bákan náà ẹni tí ìbéèrè lẹ́ẹ̀kejì ẹni tí wọ́n wá sí ìlú ọjọ́ wá ra epo nílùú wọn wọ́n mọ̀ wá pé wọ́n wá ìtọ́jà náà fún ẹ pé òun fún ọ ní one hundred thousand fún owó wọn wọ́n máa fi balance owó ìgbà tí wọ́n á dé ọ̀hún padà wọ́n ti tẹ́ni pé ọ́fà náà wọ̀nyí àwọn ẹ̀ka àwọn náà dùn ún wọ́n á kó owó níwàá fún wọn á fi ten thousand lékún ọwọ́ gbà látìgbà náà wọ́n á kó bí ráìtì transmission ojú àwọn kókó ní ọjọ́ ọ̀kan bíi. ọ̀dà àdìgbò yín bá wọn. alhamdulilayi ẹni tó yáyàn lówó so téèyàn wá fẹ́ sanwó yẹn padà fún bí kan yáyàn ní hundred thousand èèyàn wá fẹ́ san hundred thousand yẹn padà ìyẹn wá hundred thousand ó tún wá bùn ní ten thousand lé sí owó tí wọ́n yá kò burú lábẹ́ òfin ọlọ́run lópin ìgbà tí ọba ti jẹ́ pé wọ́n dá májẹ̀mú rẹ̀ tẹ́lẹ̀ náà hmm. pé owó tí mo yá ọ̀yọ́ ọ̀sán ìlé lórí ẹ̀ hmm. wọn ò dá májẹ̀mú rẹ̀ òun náà sì gbá lórí pé ẹ yá mi ń san ìlé lórí rẹ̀ nígbà tí ń bá san hmm. so wọn ò jọ sọ báwọn so eléyìí túmọ̀ sí pé kò burú lábẹ́ òfin ọlọ́run hmm. kó jẹ́ pé owó tí wọ́n yọ ìwọ ló finú fẹ́ dọ̀ ló bùn ẹni tó yọ ọ lówó ní nǹkan kan lẹ́yìn ìgbà tó sanwó níta hmm. wọ́n yé kìí ṣe lẹ́yìn náà ń pè lówó èlé lábẹ́ òfin ọlọ́run. lẹ́yìn wá gba náà ọjà tí èèyàn bá fẹ́ máa kó wọlé tó jẹ́ pé ó fẹ́ máa ta báwọn aráàlú kó rí i pé ọjà kan ni tó ṣe pé àti wọlé rẹ̀ kò ní fa pọn kò ní fa jàgbọ́n nítorí pé gbogbo ọjà tí ọba kó wọlé tí ọba ti fa pọn tí ọba ti fa jàgbọn kò bùkátà kéèyàn máa ṣèbéèrè ń parí. nítorí pé nísìnyìí tí wọ́n pé eh, èèyàn fẹ́ gbé àpò sakasaka tẹ́ kó kún fún wọ́n ti pè koríko hmm. téèyàn ń fún kẹ́tẹ́kẹ́tẹ́ tó fẹ́ gùn kọjá. so ẹnìkan ò ní sọ pé ń bọ̀ lọ gbé koríko yìí lọ. so àwọn ọjà tó jẹ́ kí wọ́n máa ní ta ló ní kó gbé ìwọlé sọ́ọ̀mù kí wọ́n ti ní kọ́ ọmọ gbé wọlé so wọn náà gangan fúnra ara rẹ ọba ń béèrè pé lábẹ́ òfin Ọlọ́run kí ni Islam rí fi hmm. tẹlifà sọ pé Islam obìnrin sí kó kó ráìsì wọlé hmm. kó sì máa ta fáwọn èèyàn kó máa fi rówó hmm. níjọ́ tí custom bá wa mú ọ tí wọ́n wá gba gbogbo ráìsì hundred million naira lọ́wọ́ rẹ̀ tó wá di wípé o ti lówó rí o lówó mọ́. látàrí pé ọgbọ́n pa sọ wípé ráìsì tó ń kó wọlé bí ráìsì ni kò kúkú ṣe gbó kí ló burú bẹ́ẹ̀ níjẹ́ wọn bá gbà lọ́dọ̀ rẹ tó tún ní padà wá bá wa pé ẹ̀yin náà lẹ́sìn ní kí n máa ta o <laughs> tiwa tiwa jẹ́ tiwa ti jẹ́ tiwa jẹ́ pé ráìsì ni kò sí tó burú nù kọ́ ta ráìsì hmm. àmọ́ ọ̀nà olóko gbà tó fi kó wọlé tí òfin ní dáa pọn hmm. wọ́n ló kù sí lọ. <laughs> ẹ lọ́hùn. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kọ́má tó kí ni ìbéèrè yìí. ìbéèrè nípa ọ̀rọ̀ àwọn mẹ́ẹ̀sì yẹn torí pé nínú wáyà yìí ọ̀padà bá dé wípé àwùjọ wa òun tó ń ṣe tòun yìí torí àwọn ọ̀rẹ́ wa bí wọ́n kó fún àwọn aráàlú bẹ́ẹ̀ pé iṣẹ́ tí àwọn obìnrin kàn ṣe bí níṣe ni náà á fẹ́ gbé lọ́dọ̀ àwọn ṣèkó wa ẹ̀yìn kí bá aṣọ gbólóhùn lórí rẹ̀ pa. lórí iṣẹ́ nọ́ọ̀sì àbí. kí wọ́n fẹ́ pé owó tẹ̀wọ̀n. kí ni nǹkan náà gan tẹ́ ń ṣe. hello hello hello. ọ̀la tó jẹ́ tí yẹn bá mú sóra wa lẹ́yìn fatia tí yẹn bá mú sóra wa lẹ́yìn fatia tó yẹ kó yẹra kala kò pọ̀ sóra tó kà ní ẹ̀rọ tó máa bọ́ọ̀ ní sọlá sí yẹn. hello. ọlá láàfin àdàbí. hello. ọlọ́run sọ̀rọ̀ mọ́ náà. hello. wọn àti ẹ farabalẹ̀ gbọ́ wa má. àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì la gbọ́ so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì pé tó bá pẹ́ súrà ta kílẹ̀ ìfàtí àníràkà alákọ̀ọ́kọ́ ọ náà ni wàá dọ́ha. Hmm. sàtúndì kí wọ́n bọ́ hànà lẹ́yìn fati araka kejì kó sínú tó burú mẹ́. Hmm. ṣùgbọ́n ọ̀tá kúbá nàbì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe. Hmm. nàbì sallallahu alaihi wasallam sùúrà tó bá ké lẹ́yìn fati araka alákọ̀ọ́kọ́ kèésù náà ni ó tún ké lẹ́yìn fati araka ẹlẹ́ẹ̀kejì. àyàfi lórí ìrìn àjò wọn lànà bí ṣe bẹ́ẹ̀ rí lórí ìrìn àjò. jọ́kẹ́ sùúrà tó ké lẹ́yìn fati ní kínní náà ló tún ké lẹ́yìn fati araka kejì lórí ìrìn àjò ni kèésì gbàtọ́ wà nílé. hello. hello. ó kọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a kí àwọn olùmọ̀ wa. ẹ ṣeun ọlọ́run yára rí wọn pé. ọlọ́run á jẹ́ ká rí wọn pé insha allah kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín. ọ̀dà ó ti já dànù. hello. waaleykum salaam wa rahmatulah ó kọ yín ẹ fi ń pè yín. kí ni ìbéèrè yín ẹ dákun ẹni tó ń kojú òfò tí ó ń dún ìkọ́mọ́ pèmọ́ ẹ kọ́ dákun ó kọ yín. àgbèrèwáṣí látògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹ̀ṣẹ̀ mi ni pé ẹjọ́ tí wọ́n bá ń ti sọ láti lọ hmm. ìmáàmù wà ní ìdúró. Hmm. so ẹni tó wá pẹ̀lú ìmáàmù tó ń ti sọ láti lọ ẹ̀ tẹ̀sẹ̀ wá ń rìn ó wá bẹ̀rẹ̀ hmm. láti ta tẹ̀sì yẹn. ìjọba ò ní sọ láti bákan náà ẹni tó ń ti sọ báwo ni sọlá àtẹni yẹn náà wọn àlè. wàá yí kún sọlá wọn ṣe lè. Ah. ẹni tó ń ṣe sọlá tó jẹ́ pé fóònù ń bẹ wájú rẹ̀ ń dún ọ̀fẹ́ ọ̀fẹ́ ìkọ́dáfẹ́. ẹni tí máa ń ṣe sọ̀lá gbogbo nǹkan tó lè kó àìrójú báyìí lórí sọ̀lá kò gbọdọ̀ jẹ́ kó wà ń tòṣì ọ̀hún bí à ń ṣe ẹ̀tì nǹkan kan wọ̀nyí báyìí wàá fi sí jìnnàjìnnà nítorí pé gbogbo tí ó bá ti mọ ọkọ àròjù pẹ̀lú sọláàtì tó ń ṣe yóò bá sọláàtì rẹ jẹ́ yóò jẹ́ kọ́kàn rẹ ọmọ sí bẹ́ẹ̀. Hmm. so aburú tó sì wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀sí ní ìsìn ansẹ̀ tí wà ń lẹ̀ èèyàn wà ń dò ó <laughs> ansẹ̀ tí wà ń dún èèyàn wà ń lọ sísàlẹ̀ láti lọ pa fóònù rẹ̀ wọ́n dájú pé sọláàtì ti bàjẹ́. nítorí pé tí ìsara sọláàtì ó ti kí bọ́nú ọ̀sọ̀dà èyí tó ń sìn sìn kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ púpọ̀ ni lílọ sílẹ̀ pípa ansẹt pípadà sórí ìdúró hmm. kí wọ́n á ṣẹ̀ṣẹ̀ fọkàn sórí sọ̀lá hmm. sọ̀rọ̀ dájú pé eléyìí kò tọ́ náà wọ́n ní tí àwọn ọmọdé kéékèèké bá wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn nínú sọ̀lá tọ́ka nù wọn tẹ́ǹkà kejì ní kò bó lèèyàn ti ṣe ní òdi wọn béèyàn ti ṣe ní jẹ́pọ̀kan rẹ̀ kúrò lórí sọ̀lá èèyàn ńlá èèyàn mú kan nínú wọn jìnnà sẹ́nìkejì pé ká pé àwọn méjèèjì ń bẹ lápọ̀ tún èèyàn ẹ yá wọn ẹgbẹ́ kan wá sápò sí yín ọ̀kan bẹ̀ lápọ̀ tún. hello. salaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ ibi ẹ ti ń pè. ó kọ́ yín o àti ibi ẹ ti ń pè. sulaimah ń sọ̀rọ̀ abeji láti randa kumoso. kí ni ìbéèrè yìí. mo ní kí n béèrè lọ́wọ́ dọ́kítà pé bí ẹ bá ń lọ wẹ̀ mo wọ̀ sani kù tí mo dẹ̀ fi omi sẹ́nu mm-hmm. mo wá ṣèkàwà tí mo pe àṣẹdọ̀ ọlá ìlà ìlà wọn ṣé ìyẹn lè kí o bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ tó tọ́ lọ́wọ́ sí. irú ẹ̀ wo ṣé irú ẹ̀ wo ẹ̀ là fúnra yín. nọ́mà ìwẹ̀ ìjọba mo fẹ́ wẹ̀ nípa ìgbésí iṣẹ́ láàárọ̀. tọ́ alhamdulilayi ìwẹ̀ tí à ń wẹ̀ lójoojúmọ́ à ń wẹ̀ kànkàn àti ọṣẹ hmm so àti wá wẹ̀ tán wá fi omi sẹ́nu wọn ní ọ̀ṣọ́dọ̀ ńlá ìlà ìlọ́lọ́ wahdahu la sharika lah tá a lè fi irú ìwẹ̀ báwọn a lè fi ṣe sọ̀lá rárá o hmm. rárá rárá torí pé ìwẹ̀ tẹ́ ń wẹ̀ yẹn ìwẹ̀ gbádùn ni wọ́n ń pèlè yẹn kìí sí ìwẹ̀ tó fi ṣeré àtúnikẹ́ máa wẹ̀ bí ìwẹ̀ jánábà tó wá pé ìwẹ̀ jánábà lè bá wẹ̀ tẹ́ wá parí ìwẹ̀ yẹn láì jẹ́ pé ẹ ṣàlùwàlá lè fi irú ìwẹ̀ yẹn tẹ́ lè fi ṣe sọ̀lá àbẹ́ lè fi ṣe sọ̀lá. Hmm. eléyìí lọ̀rọ̀ wà lórí ẹ̀ nínú òfin ọlọ́run hmm. apá kan nínú àwọn olùmọ̀ọ́lẹ́ lè fi ṣe sọ́dá nítorí pé àlùwàlá ìmára kékeré ni hmm. ìwẹ̀ tẹ́ sí rí yẹn ìmára ńlá ni ìmára kékeré àti máa pòórá sínú ní ńlá lórí rẹ̀ ń tá a lè fi kékeré sí a lè fi ní ńlá sí nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ sọ yìí pé ká má fi ìwẹ̀ jánábà lásán gan ká má fi ṣe sọ́dá nítorí pé tí ìwẹ̀ jánábà bá jẹ́ pé kò lálùwàlá nú kò tó láti fi ṣe sọ́dá pàápàá jùlọ àyọnu ààfin mú àfẹ́ omi ń dànù àsìfomi patí nítorí tá a bá ti ṣe àwọn nǹkan bíi mẹ́rin tá a wí yìí á rí i pé gbogbo ojúlówó ń tàǹsí nínú àlùalá náà ti wọnú wẹ̀ ni tó bá jẹ́ pé ìwẹ̀ jánábà tá a wẹ̀ o tó ń tipa ṣàlùalá náà ẹ̀ ṣùgbọ́n amómi àfiyọ́nu afa omi sí mọ́ afẹ́ dànù a sì tún fi omi àfi pa etí wa àjẹpọ̀ àlè fìwẹ̀ jánábà wa àlè fi ṣe sọ́lá wàyí wa kí èsì pàtàkì lára béèrè tẹ́ ṣe ẹni tẹ́ bá tún wọ irú wẹ̀ ìgbádùn tán wípé sẹ́ lè fomi sẹ́nu kẹ́sì àṣẹ́dọ̀ ńlá ilaha illallah òfin ọlọ́run ọba sọ pé ká fomi sẹ́nu ká tó sọ pé àṣẹ́dọ̀ ńlá ilaha illallah hmm. lẹ́yìn àlùwàlá rárára hmm. òfin ọlọ́run sọ pé ká fomi sẹ́nu. sọ ṣùgbọ́n òfin ọlọ́run ọba fi yé wa wípé tẹ́ bá sàlùwàlá tán hmm. ẹ lè máa wo sánmà kẹfì sọ pé àṣẹ́dọ̀ ńlá ilaha illallah wahdahu la sharika lahu wa anna muhammadan عبده ورسوله hmm. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين sòfin ọlọ́run sọ pé ẹ lè máa wo sámà gẹ́gẹ́ bí ìmáàmù Nasa'i ṣe gbá títí jáde lórí eléyìí hmm. ṣùgbọ́n òfin ọlọ́run sọ wípé kẹ́ ẹ bomi sẹ́nu òfin ọlọ́run sì sọ pé kẹ́ ẹ náwó kankan kẹ́ ẹ náwó ká kankan gbà tẹ̀ ń bá ń wí bẹ́ẹ̀ hmm. àmọ́ òfin ọlọ́run sọ pé kẹ́ ẹ máa wo sámà ìwẹ̀ tẹ́ wẹ̀ tẹ́ fi ọṣẹ wẹ̀ àti kàìnkàìn kìí sì wẹ̀ tí wọ́n ń sọ pé ìsìláàmù ní kẹ́ ẹ nu ìsìláàmù ọ̀gbà kẹ́ máa rún àmọ́ ìwẹ̀ jánábà tó bá pò ńlẹ̀ bá wẹ̀ òun làwọn olùmọ̀ ń sọ pé sẹ́yìn lè fi ṣe sọ̀lá hmm. láì sàlùwàlá àbẹ́ẹ̀ lè fi ṣe sọ̀lá tẹ́lẹ̀ náà tó bá jẹ́ pé ẹ ti kọ́kọ́ sàlùwàlá nínú ìwẹ̀ jánábà yín tí àlùwàlá wọn ò sì bàjẹ́ títí tẹ́ fi wẹ̀ tán kò sẹ́ni tó lẹ̀ lè fi irú àlùwàlá bẹ́ẹ̀ ṣe sọ̀lá hmm. àlùwàlá ti ń bẹ nínú ìwẹ̀ jánábà ṣùgbọ́n ìwẹ̀ ọṣẹ àti kẹ̀kẹ́ kì í ṣe léyìn ẹ̀ lè fi ṣe sọ̀lá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kàn gbára gbóná ni. Hmm plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. bí ẹ ṣe ń gbọ́ wàyí náà lẹ́tún lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwò mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùnní belò ẹ máa fi wá ẹ sì rí wa bí a ṣe ń ṣe ètò náà lọ́wọ́lọ́wọ́. hello. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. abidul tajudeen sọ̀rọ̀ tọ́jú wa. láti wo hello sir. láti wo lẹ ti ń pè yìí. láti gbèrò. kí ni ìbéèrè yìí. àti gbèrò léwé. ọ̀dà zero nine zero five one six four five four three eight hello. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ọlọ́run ọba gbọ́dọ̀ jí o kọ yín. kílọ̀ fún ọlọ́kan ilẹ̀ sọ lórí orúkọ mi ni mo bá síwájú fún olóko látòkè lẹ́yìn Ògbómọ̀ṣọ́. méjì ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́ bá ń súnmọ́ ọdún iléyá sílé kabir tá a ti rí pé àjàkálẹ̀ àrùn bẹ lórílẹ̀‐èdè wa hmm. tó yẹ kí tá a bá ṣe yìí ìmọ̀ọ́mù gbọ́dọ̀ kọ́kọ́ pa ẹran tiẹ̀ hmm. ká tó lọ lílọ pa tiwa tí hmm. ọ̀wá fẹ́ẹ́ fi gbogbo ara sí àǹfààní àpéjọpọ̀ yìí bá ṣe ń wo yìí ọ̀nà wo la gbà pa ẹran. pàtẹ́jì bẹ́ẹ̀ ni ẹlẹ́kejì ni pé lọ́pọ̀lọpọ̀ ọmọ sọ̀rọ̀ lórí insurance kí ni àti Islam kọ sí insurance kíkẹ bóyá èèyàn yìí fún ọkọ rẹ̀ ni àbúrò ìsẹ́ni property rẹ̀ kí ni àti Islam kọ sí insurance bẹ́ẹ̀ ni kejì lélẹ̀ ọlọ́run sáré lẹ́sọ̀ lóore. alhamdulilayi wọ́n ní gẹ́gẹ́ bí ọdún léyà tó ń ṣe ń bọ̀ ìbáyìí àti ti ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní pé nígbà tí lè máa ń bá pẹran léyà káwọn èèyàn náà tó pa tiwọn hmm. so báwọn ṣe ṣe ń wọ nǹkan lọ kò dájú pé inṣàlá ó dájú pé inṣàlá ó dájú pé àwọn èèyàn lọ sí rí ìdí inṣàlá inṣàlá inṣàlá ládàá tí ń lọ ṣe júmọ̀ ẹ lọ sí rí ìdí náà inṣàlá so àmọ́ òfin ọlọ́run kò sọ wípé orígbà limamu bá tó pẹran kẹ tó pati hmm. òfin Ọlọ́run sọ bẹ́ẹ̀ imaamu Malik ọlọgbọ yé pé ẹ má pẹran orígbà tí bá tó pati hmm. kò sì sọ pé dandan dandan limamu bá tó pati ẹ ní ẹyìdì hmm. nítorí pé lè má mẹ́ran wá sí ṣùgbọ́n sọ pé nígbà tí lè má pẹran lẹ́tọ̀ọ́ pẹran àgbọ́yé tí Malik wá níyì àgbọ́yé gbogbo Hmm. àwọn sọ wípé ẹran pípa fún léyà ó ní í ṣe pẹ̀lú ṣíṣe sọ̀látù làíd hmm. tá a bá ti parí sọ̀látù làíd tá a parí sọ̀látù làíd ẹni fẹ́ pẹran àsìkò ti tó fún láti pẹran àbùkátà hmm. láti dúró de lè má mú kankan nítorí pé lè má mú ó lè má rówó rẹran lọ́dún kan tí ò bá rówó rẹran tí a lọ bá wẹ́ran túláàsì ni ó sì ṣe é ṣe kọ́ pé lè má mú rówó rẹran amẹ́ran wá sí ẹ̀ẹ́dì à ń ṣe sọ̀látù lọ kó tó ti bá parí sọ̀látù ẹran jákùn sòwò pàtàkì ajakùn tó lọ àmọ́ àbọlá lédè sòwò fi Ọlọ́run ọbọ sọ pé dandan dandan gbà ó dìgbà tí lè má mú kaba tó pa ẹran iléyà kẹ tó pa tìyín hmm. tẹ ẹ bá ti parí sọláàtì làáyid àsìkò àti pẹran ti tó hmm. sọ eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ wọn ní kí ni Islam lórí sí insurance Islam sọ pé insurance kò bá jẹ pé insurance property kò jẹ́ insurance ẹ̀mí tó ń pè ní life insurance hmm. àbí gbogbo insurance tó ní í ṣe pẹ̀lú trade tó ní í ṣe pẹ̀lú káràkátà hmm. Islam sọ pé ojú ọ̀nà kan ni nínú ojú ọ̀nà àti jẹ́wọ́ àwọn èèyàn níjẹ̀ ìbàjẹ́ so ìyẹn jẹ́ burúkú ni because gbogbo insurance tẹ̀ ń san náà ní ìsìn kí ni result ẹ̀ hmm. ní ìsìn ẹ̀yìn ẹ̀ ń ṣú ọ mọ́tò yín ẹ ìṣọ́ mọ́tò yín pẹ̀lú seven thousand naira èmi náà ṣe bẹ́ẹ̀ seven thousand tọ́hún náà ṣe bẹ́ẹ̀ seven thousand ẹ wá wòye mọ́tò tí ń rìn lójú ọ̀nà tó ń gba insurance ẹ wòye millions táwọn insurance company tó ń kójọ tá a wá lẹni torí kọ́bọ̀ kan gbà lẹ́yìn ọ̀rẹ́ yìí tí nǹkan bá ṣe mọ́tò yín ta lẹ́ lọ́ọ́ bá kọ́nà tó bá fẹ́ bá mọ̀nà tó gbẹ̀yìn àdọ́fíìsì àwọn insurance yẹn kọ́ dájú pé rìn kankan mú bọ̀ ẹ kàn náwó ọkọ̀ tẹ́gun lọ síbẹ̀ ẹ̀ nà dànù ni so eléyẹn báàbù min abuwaabi akele amuwaali nasi bil baatil hmm. òfin ọlọ́run sọ pé ojú ọ̀nà kan nínú ojú ọ̀nà kan ti ń jẹ́wọ́ àwọn èèyàn ń jẹ ìbàjẹ́ hmm. a rọ àwọn ìjọba wa kún kíyèsí àárín yìí à ń sọ pé kò sówó nàìjíríà ìyà ń jẹ wá a tún wá sí oríṣiríṣi ọ̀nà ilé ìjọyẹ pé àwọn èèyàn tún fi ń dùpò wa fi ń yàn wá jẹ hmm. gbogbo owó insurance owó insurance tá à ń san especially ẹ̀wọ̀n mọ́tònis gbogbo èèyàn gbọ́dọ̀ gba owó insurance gba owó insurance àǹfààní wo ló ṣe fún àǹfààní wo ni insurance kan ṣe tán láti ṣe fún ẹ wá wò seven seven million lọ́nà ayé mọ́tò ti ń rìn nínú ìlú ẹyọ kan hmm. lọ́dọọdún wọ́n sì ní tó bá gbà ọlọ́pàá náà tún dé ọdún yóò máa pé insurance dà láì jẹ́ pé náà gba rìtọ́ọ̀nù kan lọ́dọ̀ insurance company hmm. so gbogbo eléyìí ọ̀nà àti jàǹbá àwọn èèyàn ni ọ̀nà àti jẹ́wọ́ wọn níjẹ̀ jàǹbá ni hmm. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ insurance kan wà tí Islam faramọ́ tó bá pa lè ṣe wọ́n ń pè ní àtàmínú tààwọ́ ni insurance ríran ara ẹni lọ́wọ́ ó náà ní wípé ládùúgbò tẹ̀yìn wa sọ ẹ̀yin tọ́lọ̀ wọn ọba tó ní kẹ́ ẹ rí jájẹ yàtọ̀ sí pákó hmm. ẹ máa kó owó kan jọ ẹ máa kó owó kan jọ ẹ máa kó owó kan jọ owó yẹn ẹ wàá fi san ẹni tí yàrá bá ń jẹ nínú àwọn tẹ̀ jọ ń gbàdúgbò hmm. ẹni tá a rẹ̀ ń ṣe tí olówó tí ó fi tọ́jú ara rẹ̀ hmm. ẹni olówó tí ó fi tọ́mọ rẹ̀ léèwé ẹni tó ṣe wípé nǹkan kan dé bá kò ní bí ó ṣe yanjú ẹ̀ bóyá jálù bóyá rélù pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé gbogbo ẹni tẹ́ bá fowó ràn lọ́wọ́ kò fi kọ́bọ̀ dá sí hmm. nítorí tó náà bá ti lè dá kọ́bọ̀ nú ẹ̀ ó ti dè wọ̀ hmm. nítorí pé ó ti di qardan jarra naf'an ọyẹ hmm. anyin lówó ọ̀fẹ́ fi gbàǹfààní nù kò gbọ́dọ̀ dá kọ́bọ̀ ńbẹ ẹ̀yin tó lọ ń fún ẹ̀yin lẹ́ẹ̀ máa dáwọ́ ǹjọ́ láti fi ran àwọn ẹni tí ò bá ní tẹ́ fi máa ràn wọ́n lọ́wọ́ náà. khairan zero nine zero five one six four five four three plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín wẹ́n ti ń pè. tẹ̀mí àtọ̀ àti ilé ìwé. kí ni ìbéèrè yín. pàṣípè tí mo fẹ́ béèrè wọ́n ní àlùjọ náà ọmọ ó wà lábẹ́ ìgbésẹ̀ yẹn hmm. ó tún wá lálùjọ náà ìyàwó wà lábẹ́ ìgbésẹ̀ ọkọ rẹ̀ hmm. tí àbá wa péyàn tọkọ péyàn kí lè fẹ́ ọlọ́run ta ni kí wọ́n dá lò. Hmm. gbogbo ẹsẹ máa ó tó wà. àlìjẹ́nà ọmọ ọ alábẹ́ gìgísẹ̀ ìyá rẹ̀ àlìjẹ́nà ìyàwó ọ àlọ́jọ́ ọkọ gbogbo ẹ̀ kò sí <laughs> àwọn òbí wa ó ní í ṣe pẹ̀lú bó la ṣe ń ṣe pẹ̀lú wọn hmm. ó sì ní í ṣe pẹ̀lú báwo la ṣe túká pẹ̀lú wọn hmm. so àlùjánnà máa ń bẹ lábẹ́ gìgísẹ̀ ìyá rẹ̀ hmm. torí ẹ̀ ló ti jẹ́ pé ìyá rẹ̀ bàbá rẹ̀ ó gbọ́dọ̀ rí kó ń ṣe dáadáa sí wọn ó sì gbọ́dọ̀ rí dájú pé dáadáa lẹ fi túká ọ̀rọ̀ pé wọ́n ń ṣe mùsùlùmí iná lọ́fà ló fi ń ṣìwà hù sí wọn ló fi máa bá wọn sọkọ̀ bá ọ̀rọ̀ tó fi máa jágbe má wọn kò o gbogbo òbí pátá polongodo tó bá kún lọ́ba bí ọ ọgbọ́dọ̀ ṣe dáadáa sí i hmm. ṣùgbọ́n dáadáa tó ṣe sí kò gbọ́dọ̀ mú ọ ṣe ń tó fi sẹ́lọ̀ hmm. nítorí pé kò sí ìgbọ́rọ̀ sí ni lẹ́nu kan tó nítumọ̀ tó bá ti jẹ́ pé yóò mú ni lùgbọ́ lọ hmm. torí ẹ̀ àwọn òbí wa wọ́n ní ìwọ ńlá lórí wa àbọ̀dọ̀ ti torí pé wọ́n ṣe mùsùlùmí káwá máa ṣàìdá sí wọn torí pé tó bá rí bẹ́ẹ̀ àwọn lè dáká tí ò lè fún wàrà àmọ́ tó lè dá wàrà nù wọ́n ṣe sábàbí kí wọ́n má ra àlùjáde náà wọ̀ kọ́dà kó ṣe pọ́ máa ná làwọn ṣe eléyìí jẹ́ báwọn so ọkọ kúnmọ́ àtìyàwó hmm. ọ̀rọ̀ kọ́ ga o lórí hmm. pé àwọn obìnrin púpọ̀ wọn kọ́kọ́ kún kankan o hmm. nítorí wọ́n lè máa pa àwọn fọkọ dígẹrẹ wù so pé ọkọ bí ọmọ ọ̀dọ̀ gbẹ̀wù dání kò sí ọkọ kan tọ́jọ́ kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọkọ ló pàtàkì anabi sallallahu alayhi wa sallam nínú tírà as-sunan al-kubra bí al nasai rahimahullah anabi ilé arábìnrin kan wọ́n ní sọ ti lọ́kọ ni wọ́n ní bẹ́ẹ̀ ni mo ti lọ́kọ báwo wá ni ìṣesí ìwà àtọkọ rẹ ti rí obìnrin bá dákẹ́ anábì ní kíyèsí o fa innahu jannatuki wa naruk ọkọ rẹ làlìjánà rẹ òní náà rẹ ọkọ rẹ làlìjánà rẹ òní náà rẹ ẹ oníbèrè wa ni ọ̀la màmá pènyà ọkọ náà pènyà mm. títa ni kí ada tani ká dá lóun lákọ̀ọ́kọ́ mm. kó tó di pa fẹ́ni kejì sí kejì mm. so ọkọ lẹ́kọ̀ọ́kọ́ dá lónàá. Hmm. ọkọ lẹ́kọ̀ọ́kọ́ dá lọ́nà gbàdé ìdílé pẹ́yìn dádúró hmm. ẹ lọ́kọ tó ṣe fọ́ fẹ́yìn ó so yìgì pẹ̀lú yín tó fẹ́yìn kì í kan kó lọ nìkan o báwọn yẹn ṣe máa ń ṣe yẹn o hmm. ọkọ yín gangan ni tó fẹ́yìn òun lẹ́kọ̀ọ́kọ́ dá lọ́nà ṣáájú kó tó kan pẹ́ dòbí yín lọ pẹ̀lú ìjẹ́bù sì jẹ́ káwọn òbí náà ti máa bínú káwọn máa tara wọn jẹ torí pẹ́lú mi kò dá nǹkan kan mà yọ máa bínú èmi bàbá rẹ mi ìyá rẹ mo pè ọ́ ọ̀ wá mi lóhùn ọkọ lọ́nkọ́kọ́ ń dá lóhùn ọkọ ní ọkọ dá lónà bófin ọlọ́run ti ṣe wí nù. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ mi ni hamidu tajudeen. láti bò. láti di léwé. kí ni ìbéèrè yín. mo kí bẹ́ẹ̀ ni mo kí àwọn olùmọ̀ wa. Hmm. ẹ ṣé o à ń gbọ́ yín yà ajá wọn. ọ̀dà hello. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè yìí. Ah, abdulrahman láti dubai. kí ni ìbéèrè yìí. ẹ jọ nípa question tá a ní last week nípa ọ̀rọ̀ mọ́sídìí mhm. yàtọ̀ ìṣẹ̀lẹ̀ ní pé mọ́sídìí yẹn mọ́sídìí ẹnìkan ló ń kọ síbi ẹ̀gbẹ́ ilé ẹ̀ mhm. so akànwá rí ni àwọn ní ń ṣe rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀. tòun mm-hmm. la ṣe bèrè pẹ̀sẹ̀ pé pẹ̀sẹ̀ súnmọ́ bìbì jẹ́ pé àdúgbò ọ̀tẹ́ pé àwa la bẹ̀rẹ̀ láti lẹ̀. tò mm-hmm. àwa kẹ̀sì rẹ̀ lọ́wọ́ yẹn bọ̀ ó sì kù pé kò sí parí ó sì kù báyà bí ilẹ̀kùn àtàwọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́. náà wọ́n ti dá yín lóhùn rẹ̀ náà ó yà kí ló ìdáhùn tí wọ́n sọ ni pé bóyá ká ká lágbára lórí ẹni tó lè máa ṣe. tẹ́ ti mọ̀ pàtàkì alẹ̀ ni wọ́n máa ṣe ń bẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀ ẹ wá mọ́ṣáláṣí mi ràn wọ́n lọ́wọ́. tó ti yé yín báyìí. bóyá ojú òpó òjè kí wọ́n gbọ́ àgèrègè ẹ lọ́rùn. salaamaleykum tula kan. waaleykum salaam wa rahmatulahi wa bàkà tí ó kọ yín. lọ́wọ́ ni. kan àwọn kọ́mpìnì kan wà ní ọ̀dọ̀ wa níbà yìí tí wọ́n rẹ́jísà pẹ̀lú wọn pẹ̀lú thirty nine thousand naira. Mhm. wọ́n á fún yín gúùpù kan gbogbo àwọn tí wọ́n bá ti wá rẹ́jísà lọ́wọ́ abẹ́ yín ní gúùpù yẹn wọ́n máa fún yín ní three three thousand naira. nínú ìbáṣà àwọn èèyàn wá sọ́dọ̀ wọn àwọn èèyàn máa rẹ́jísà gbogbo ẹni tó bá ti wá rísà lọ́dọ̀ yín wọ́n mọ̀ fún yín ní three three thousand naira. báwo mhm, ni islam fi wo ìbáṣepọ̀. padà alhamdulilayi eléyàn níta ń sọ yẹn ó ní í ṣe pẹ̀lú networking business. so àwọn networking business islam farama. Hmm. ó ń bẹ nínú onínájọ́ kan náà àpèjúwe ọ̀nà tó ń gbà jẹ́wọ́ àwọn èèyàn bil batil. báàbò min abwabi akli amwali nasi bil batil. wọ́n sọ pé jahala wà ń bẹ gharar sí wà ń bẹ. Hmm. wa fihi aklu amwali nasi bil batil tó torí rẹ̀ kò tọ́ hmm. ẹ jẹ́ ká wáṣẹ́ ká ṣiṣẹ́ tó wúlò hmm. ẹ jẹ́ ká ṣiṣẹ́ eléyìí tó hàn tó hmm. eléyìí tó gbogbo níta bá rí yóò wa kò ní mu. ẹ lọ́hùn. salaamu aleykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. olùdíje sọ̀rọ̀ láti kí ni ìbéèrè ẹ dákun kí ni ìsìláàmù kí ni ojú wo ló fi wo bitcoin àti foreign exchange Eh, bitcoin àti bóyá forex exchange tí wọ́n ń ṣe islam farama nítorí pé ẹ fẹ́ fowó fi gba owó ni hmm. òfin ọlọ́run sì sọ wípé ẹ gbọ́dọ̀ ta owó oríṣìí kan náà fi gbarú rẹ̀ hmm. àyàfi kọjá pé òǹkà wọn dọ́gba hmm. bí ká mú one thousand naira wá ní ìsìn afẹ́kùn ọba wa sẹ́ẹ̀ kò burú ká fi náírà fi gba náírà àmọ́ májẹ̀mú rẹ̀ ni kọjá yẹ́dàn bìyẹ̀t ò sì gbọ́dọ̀ ju kan lọ yẹ́dàn bí yẹ́d mẹ́sìlẹ̀m bí mẹ́sìl. one thousand odindi láti gba one thousand wẹ́wẹ́ ìyẹn ni pé náírà kọ̀ọ̀kan wẹ́wẹ́ hundred hundred naira wẹ́wẹ́ so àmọ́ gbọ́dọ̀ jẹ́ fún mi wọn náà gbà kò gbọ́dọ̀ sí pé lọ́kábọ̀ pẹ̀lú owó sọ́wọ́ tó bá ti di lọ́kábọ̀ hmm. ó ti di rìbá hmm. tó bá wá yàtọ̀ sípà fẹ́ gba franc CFA pẹ̀lú náírà a fẹ́ gba náírà pẹ̀lú franc CFA a fẹ́ gba dọ́là pẹ̀lú náírà hmm. afẹ́fẹ́ náírà gba dọ́là hmm. kò sí tó burú náírà kan wọ́n lè ṣẹ́ níye tó wù wọ́n ṣẹ́ hmm. ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé lọ́kàbọ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ àtọwọ́dọ́wọ́lẹ̀ kan náà wọ́n gbà èmi náà gbà. tọ bitcoin nísìnyí kò sí ọwọ́ sọ́wọ́ mẹ́ bẹ́ẹ̀ náà ni forex exchange kò sí ọwọ́ dọ́wọ́ mẹ́ nítorí sọ́ọ́ di torí wọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé fa idha Hmm. fabi'u kayfa shi'tum idha kana yadan biyad tó bá jẹ́ pé àwọn owó yẹn bá ti yàtọ̀ ẹ̀ta bó bá ti ṣe wọ̀ fún yín àmọ́ gbọ́dọ̀ jẹ́ ọwọ́ dọ́wọ́ hmm. ọwọ́ sí ọwọ́ ọ̀kan gbọ́dọ̀ pẹ́ hmm. bitcoin tẹ́ ń sìn sọ̀yìn sówó ni ẹ pé àwọn ẹni tá gbé wá náà wọ́n ní kì í sówó wọ́n ní new system táwọn èèyàn fi máa náwó ni ẹ kàn máa gbọ́ǹkà ni ẹ̀ ní rì so ẹ sì rí pọ̀pọ̀lọpọ̀ lóyìnbó náà tí wọ́n ń tà tí wọ́n ń gbé ká ọ̀pọ̀lọpọ̀ náà gbá wọlé hmm. gẹ́gẹ́ bí amẹ́ríkà kí ló dé tí wọ́n gbá wọlé hmm. àwọn náà sọ pé ewu tó wà ń bẹ pọ̀ hmm. àwọn èèyàn ń ṣòfò ń bẹ wọ́n ń ṣòfò dànù nínú rẹ̀ lọ́nà tó ṣe pọ̀ yáyàn lẹ́nu so ìdínú lẹ́yìn náà islam ò tiẹ̀ gbá wọlé tolówó lẹ fẹ́ fi pààrọ̀ owó àárí tí ń àárí ìtẹ́gbà islam sọ pé rìbá náà. sàlámù ọ̀hún ṣùgbọ́n ọkọ̀ níbi ẹ ti ń pè é abu sumaya ló sọ̀rọ̀ ta láti kọ. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mẹ́ta mo fẹ́ béèrè báyìí. ẹ béèrè ẹyọ kan ah. tọ́ba di lọ́sẹ̀ tí ń bọ̀ fẹ́ máa béèrè yòókù. ìdìbò mo fẹ́ béèrè pé ẹ sà pé ọkùnrin tí ó já sí pé ó níyàwó ta mm-hmm. ṣùgbọ́n ọlọ́run kò tí kò tó àti ìsòyìgì tó wá ṣẹlẹ̀ pé wọn àti ìyàwó yẹn wọ́n ní wọ́n ní misunderstanding ṣá mm-hmm. ọkùnrin yẹn kò ṣe déédéé kò ṣe dára síyàwó rẹ̀ ṣá tó ta ọ́ọ́lẹ̀ ti bímọ méjì ọkùnrin kan obìnrin kan tí wọ́n fẹ́ pín yàtà ṣé mo fẹ́ bẹ̀rẹ̀ ta ló lẹ́tọ̀ọ́ sí ọmọ yẹn ta. ọ̀dà báwo máa lọ́mọ yẹn ta. ọkọ mi pé ẹ sọ pé ọkùnrin tó fẹ́yàwó yẹn hmm. kò sọ igi. kò sọ igi. sọ̀rọ̀ wa tún ní wọ́n tún wọ́n fi ra wọn gbọ́ yé wọ́n fẹ́ pín yà. alẹ́ ni tọ́lẹ́tọ̀ sọmọ obìnrin lọ́ọ́ lọ́mọ yẹn. tó ti tọkùnrin torí pé tó bá lọ mọ́ ọmọ ọjà lè nítorí kò sí yìgì ọmọ tóbìnrin bá ti bí láì sí yìgì obìnrin lónìí. anabi sallallahu alayhi wa sallam mm. ó ní alwaladu lil firash mm. wa lil ahir al hajar mm. obìnrin ló lọ ọmọ tó bá yẹ pé zina lọ́gbà bí ọkùnrin tó bá ṣe zina òkò ló wọn jẹ òfo ní òmù so eléyìí jẹ bó ṣe jẹ kó ní nǹkan kan tó fẹ́ gbà ń bẹ̀ wọn torí pé àṣedànù ló ṣe àti ìdànù tó sì ṣe náà ló jẹ́ kó pòfò. tó jazakumullahu khairan ibi náà láti máa ṣẹnu rí ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́run fi san án lẹ́sàn-án olórí láyé bí àti ní ọ̀làlẹ̀ kéyàmọ̀ ọpọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ìṣànú ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sáwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láì yọ àbú àmínà àti àfa ismail tí wọ́n dìjọ kọ́ ọ̀rìn wá sílẹ̀ ọ̀làdùnúgbèrè lóko tèmi títí ọjọ́ mẹ́jọ ìní tàtún pàdé pọ̀ lásìkò yìí kan náà ní mọ̀dágbé fún ẹgbẹ́ sálámù aláìkọ́m ọ̀ṣunmọ́tò lọ́ọ̀.